الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات dájúdájú sòyàmù Ramadan ó máa ń jẹ́ ọ̀ràn yàn lórí gbogbo ẹni tí májẹ̀mú mẹ́fà yìí tó bá pé sí lára alákọ̀ọ́kọ́ ni al-Islam sòyàmù Ramadan ó máa ń jẹ́ ọ̀ràn yàn lórí gbogbo mùsùlùmí nítorí pé ìjọsìn òun náà lélẹ́yìí báyìí gbogbo níta bá ti pè ní ìjọsìn nínú òfin ọlọ́run ọba nínú ẹ̀sìn Islam àwọn mùsùlùmí iná àlọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ni ló tọrọ lọ́dọ̀ àwọn pé kí wọ́n máa ṣe nítorí pé àwọn lẹni tó ṣe pé tí wọ́n bá ṣe á tẹ́wọ́ gbà lọ́dọ̀ wọn yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé kì ṣe mùsùlùmí bó tilẹ̀ jẹ́ pé ọ̀ranyàn ló jẹ́ lórí tiwọn náà ṣùgbọ́n ọ̀ranyàn tó jẹ́ pé tí wọ́n bá ṣe é láì tí ì jẹ́ mùsùlùmí a ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn tán bá wá kú lórí pé wọn ò jẹ́ mùsùlùmí ọlọ́run bí wọn léèrè ńjọ́ gbẹndàlùkìyàmá nípa ìmánì nípa jíjẹ́ mùsùlùmí tí wọ́n kọ̀ láti jẹ́ mùsùlùmí yóò tún wá fi àwọn ojúṣe mùsùlùmí ètí mùsùlùmí gbọ́dọ̀ ṣe tó bá ti di mùsùlùmí eléyìí táwọn ò ṣe ọlọ́run ẹlẹ́dàá ó tún fi bí wọ́n léèrè tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàm torí náà ọlọ́run ni wa ma mana'ahum an tuqbala minhum nafaqatuhum illa annahum kafaru billahi wa bi rasulihi nǹkan kọ́kọ́ ló mú wa má gba owó náà àwọn kèfèrí o àwọn náà náwó àmọ́ kí ló dé tá àtẹ́wọ́ gbà nítorí ni pé wọ́n ṣe kèfèrí sí Allah wọ́n ṣe kẹfìrí tí ránṣẹ́ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ètò túmọ̀ sí pé lábẹ́ aburada pé yẹn ṣe mùsùlùmí kò sí nǹkan tó lè ṣe tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tí ó tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀. tí káfìrí tó bá wá gba ìsìn islam gbogbo àwọn ramadanat àwọn ètò ti síwájú tó ṣe wípé kò ṣe rí. ẹnìkan ò ní ní kó san padà o ọlọ́run ẹlẹ́dàá wa yóò ṣe àmójúkúrò fún wa lópin ìgbà Islam gbogbo tọdún gbọọrọ bí ọdún mẹ́wàá bí ọdún mẹ́wàá eléyìí tó ti fi sílẹ̀ sẹ́yìn ọlọ́run ẹlẹ́dàá wa yóò ṣe àmójúkúrò rẹ̀ fún wa ọlọ́run ní ma ìyá anábì sọ fáwọn kèfèrí tí wọ́n bá dẹ́kun ṣe kèfèrí tí wọ́n gba islam gbogbo ní tó ti síwájú tí wọ́n ti ṣe á ṣàforíjìn rẹ̀ fún wa yàtọ̀ sẹ́ni tó bá kú lórí pọ́ùn ṣe islam ọlọ́ọ̀lẹ́dàá ó bi wọ́n léèrè o wọ́n ti jìyà lórí rẹ̀ ọlọ́ni wọ́n máa bi àwọn ọ̀daràn léèrè nínú náà jahannam tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà pé má salakakum fi má salakakum fi saqar kí ló mú yín wọn náà saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin hatta atana al-yaqin wa kunna nukadhibu bi yawmiddin wọ́n máa sọ pé àṣà dédé wọn náà àìjọ kan nínú àwọn ẹni tí ń ṣe sọ láti ló kó bá wa àtijọ́ kan nínú ẹni tó ṣe pé máa bọ́ àwọn aláìní a máa ń fẹnu wa rọ̀ pẹ̀lú àwọn ẹni tó ń fẹnu wa a sì máa ń pe irọ́ ní gbẹ̀ndẹ̀ àlùkìyàmà gbogbo nǹkan yìí òun náà ló mú wa di ẹni tó jìyà tá a fi bára wa nù náà jahannam ẹ̀ríkì wọn sọ pé nínú tó kó yàjà wọn ni pé àwọn pa sọ̀láàtì bí sọ̀láàtì náà ni sùyàmù rí tí kèfèrí bá kú tí ò ṣe Islam ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò fi ìyà jẹ lórí àìṣe sọ̀lẹ́ yóò tún fi ìyà jẹ lórí àìṣe sùyàm yóò tún fi ìyà jẹ lórí àìyọ zakat ìyá àti bàbá yóò tún jìyà lórí àìgbà islam ṣùgbọ́n tí káfíìrì kan bá gba ìsìn islam lónìí a rí i pé lónìí oṣù ramadan ó ti di mọ́kànlá ìjọ mẹ́wàá ti fòru ó tún wá gba islam lásìkò tá a wà nù rẹ̀ yí báyìí lọ́sàn-án yìí nǹkan tá a sọ ni pé gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó ti lọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá sàmójúkúrò rẹ̀ fún ọ. onígan alára ọkàn ní jọun láti sin tó gba islam ni ṣùgbọ́n òní san òní padà má. àtọ́lá ìníwọ́ náà ti máa ṣe sùyàm gẹ́gẹ́ bí àwa mùsùlùmí yòókù torí ẹ̀ adúpẹ́ fọlọ́ o ọlọ́run lè dá tó ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni wà lórí islam tí ó sì ní jẹ́ islam ẹnu lásán à ń ṣe islam pẹ̀lú gbogbo ọkàn wa ahọ́n wa àti gbogbo àwọn oríkèé wa yòókù torí ẹ̀ májẹ̀mọ́ ẹlẹ́kejì òun ni albolóògùn ẹni tí ó bá ṣe sùyàmù Ramadan yóò jẹ́ ẹni tó ti bàlágà bí bàlágà òun náà ní kí ọkùnrin tàbí obìnrin kí wọ́n hun abẹ́ irun abẹ́ èyí tó máa ń yí tó bá ti hù ní abẹ́ ọmọkùnrin àbí ọmọbìnrin wọ́n ti bàlágà nìyẹn ọ̀kan nínú àwọn àmì nìyẹn àmì míì òun náà ní kí ọmọkùnrin ó àbí ọmọbìnrin ikú ọ̀ní ìbálòpọ̀ pẹ̀lú ẹnìkan kọ́ wá jí kọ́ bá omira lára rẹ̀ eléyìí náà àmì míì ni o lórí pé èèyàn ti bàlágà àmì ẹlẹ́kẹta òun náà ní kí obìnrin kó ṣe nǹkan oṣù tóbìnrin bá ti ṣe nǹkan oṣù ó ti dájú pé ti bàlágà nìyẹn tó nínú àwọn àmì òun náà ní kí ọkùnrin tàbí ọmọbìnrin. kan pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún torí pé tí àwọn àmì yòókù tí ó tètè fojú hàn kò sí bí èèyàn ṣe dàgbà tí ó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní kò ti bàlágà àmì míì tó tún ní í ṣe pẹ̀lú obìnrin nìkan òun náà ni pé tóbìnrin bá ti lóyún á sọ bàlágà àwọn ọmọdé kéékèèké táwọn ti bàlágà ńkọ́ sùyàmù Ramadan kì í sọ̀rọ̀ àyàn lórí wọn rárá ó tilẹ̀ jẹ́ pé àwọn òbí afẹ́pẹ́kẹ́ máa fi kọ́ àwọn ọmọ yín nítorí pé gbogbo ìjọsìn tó bá ti fi ń kọ́ yàn láti kékeré ó máa ń rọrùn fún yàn láti ṣe ní ìgbà téèyàn bá dàgbà ẹ máa fi kọ́ àwọn ọmọ yín òṣìṣẹ́ nǹkan tó burú ẹ máa fi ẹ̀bùn kẹ́ ma máa fi ṣe wọ́n lójú kòkòrò lọ́nà tó pe pé insha allah àwọn ọmọ mọ̀tútù ẹ̀sìn yẹn dáadáa kìí ṣe gbogbo ọmọ iná làálẹ̀ yìí pé à ń fi sòyàmù kọ́ nítorí pé ọmọ mi ó kéré jọjọ ní ọmọ ọdún méjì mẹ́ta tàbí mẹ́rin àlè fi sòyàmù kọ́rọ̀ àwọn eléyẹn kọ́mọ ọmọ lọ dákú mọ́ yín àfi kó tiẹ̀ jẹ́ kó ṣèṣe bá ti kọ́ máa ti ń dàgbà níwọ̀n bá fi ọdún méje lọ wájú insha Allah ẹ ti kọ́ ẹ sì máa ṣàkíyèsí rẹ̀ kí ẹ fi máa ti bá ń tẹ̀lẹ̀ sí i. tọ́ àwọn sàhábà pàápàá jùlọ àwọn al àwọn ará Madina bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe pẹ̀lú àwọn ọmọ wọn wọ́n máa kọ́ wọn ní sùn yá àmúṣe wọ́n sì máa fẹ̀bùn wọ́n fi máa sin wọn lójú kòkòrò àwa náà já gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ àgbàjá òun náà ni wọ́n ń pè ń so yam kéde kíkà kẹnu ló da àyílà àyílà kìnnìkìnnì ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kẹnu ló di sọ̀látù dhuhr wọ́n wá sọ yìí pé ọmọ ti gbàdájì ẹnu kó tún lẹ̀ ìdajì míì má lọ́la nu tí ìdajì bá kún ìdajì ó dó díndín kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn ọmọdé ṣe lójú kòkòrò ẹ jẹ́ kó ṣe láti já ṣe léyìí òun ni ẹ wá ní jẹ́ kọ́mọ yẹn máa ṣe ń tẹ̀lé tẹ̀lé tẹ̀lé ra wọn torí kọ́mọ wa lọ tètè bóyá tó bá ṣe lónìí ẹ jẹ́ sinmi bí ọ̀la àbíjọ́ méjì kó tó tún ṣe míì bákan náà májàmọ́lẹ́kẹta òun náà ni al-aql nínú tí máa jẹ́ kí sùyàmù kọjọ náà lórí èèyàn ni kéèyàn nílà káì ẹni tó ń sínwín tó ti yá wèrè sùyàmù Ramadan kìí sọ̀rọ̀ yẹn lórí wọn àmọ́ tó bá yẹ pé dídàrú tí ọpọlọ ẹnìkan bá dàrú ó máa ń ṣẹlẹ̀ ní dákúdájí ni yóò fìgbà kẹjẹ ni tọpọlọ rẹ̀ dàrú yóò fìgbà kẹjẹ ni tọpọlọ rẹ̀ pé ajẹ́pẹ́gbà tọpọlọ rẹ̀ pé òun. dandan yóò máa ṣe sùyàm títí tó fi dìgbà tí ọpọlọ rè pé má eléyìí jẹba ẹni tó ṣe sùyàm májẹ̀mú ẹlẹ́kẹrin ọgbọ́dọ̀ jẹ kọ́ọ̀dìrẹ̀ ẹni tó lágbára láti ṣe ẹni tó lágbára láti ṣe àìlágbára láti ya sùyàm ó pín sọ́nà méjì ẹni tí àìlágbára tí máa lọ kò sí retí pé ó lè padà lágbára rẹ̀ mọ́ bí àwọn bàbá màmá táwọn ti gbó dáadáa tí ò ní rọ̀ lọ́rùn láti ṣoṣo yá mu Ramadan. abẹ́ni tí ń ti àárẹ̀ kan tó ṣe pé a ti já kàn nínú kó lè gbádùn torí pé gbogbo oògùn tá à ń lò fún àárẹ̀ yọ gbóògùn ọkàn dàbí ìgbà tí à ń fàsìkò ṣòfò lásán ni irú àwọn eléyẹn wọ́n ti dàbí àwọn bàbá àti àwọn màmá tí wọ́n ti rúgbó torí arúgbó kan ò tún lè padà dèwé má àwọn eléyẹn wọ́n máa bọ́ aláìní lójoojúmọ́ ni ọlọ́ọ̀lẹ́dàá ó ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn ẹni tí ò lágbára láti ṣe sùyàmù Ramadan wọ́n á máa san ìtaràn ìtaràn wa onáà ní kí wọ́n máa bọ́ aláìní aláìní kan afọ́júmọ́ kan bíi kí wọ́n á máa wá fi bọ́ aláìní onáà ló ń jẹ eléyìí tó wọ́pọ̀ tá a máa jẹ láwùjọ wa ẹ gbé fún aláìní ní tútù aláìní kan amúdù kan irú múdù tá a máa fi yọ zakatul fitr náà lẹ́ fún aláìní kan ó ti dípò sòyàmù ojúmọ́ kan fúnru ẹni tí ò lágbára láti ṣe sùyàm àmọ́tà ìlágbára tiẹ̀ tó ṣe yí pé yọ máa lọ bẹ́ẹ̀ ni kò sí ní ọ̀dà dúró. tọ́ bí rice bí ẹ̀wà bí sẹ̀mọ́fìtà èlùbọ́ àbí nǹkan míì nínú oúnjẹ eléyìí tọ́jú oúnjẹ tó wọ́pọ̀ tá a máa jẹ. tọ́ àwọn olùmọ́ni tàbí. So, kọjá pé a ti oúnjẹ àwa pe aláìní wa bẹ̀ àwa fún kálukú ló ń jẹ àjẹyó níjókòó kan oúnjẹ tijọ́ kan tó fún níjókòó kan kì í ṣe pé tààrọ̀ tọ̀tán ta lẹ́ o ìjókòó kan bóyá tìsínú ló pè wọ́n ni ló fún wọn lóúnjẹ ó ti dípò sùyàmù rẹ̀ ojúmọ́ fún bàbá àti arúgbó àmọ́ tó bá ṣe pé ọfẹ́ kó gbogbo ẹ̀jọ́ pọ̀ lẹ́ẹ̀kan náà ni ọgbọ̀njọ́ tó bá ṣe pé ọgbọ̀njọ́ lọ́lọ́ni kí Ramadan ọdún yẹn jẹ́ àbí ìjọ mọ́kàndínlọ́gbọ̀n tó bá ṣe mọ́kàndínlọ́gbọ̀n lọ́lọ́wọ́ bàbá mi kọ́ jẹ́ ọwọ́ aláìní ọgbọ̀n àbí aláìní mọ́kàndínlọ́gbọ̀n torí tó fi ọlọ́run sọ ni pé ojúmọ́ kan aláìní kan a gbọ́dọ̀ kó gbogbo ẹ̀fẹ́ yẹn kan àwa aláìní ọgbọ̀n àwa fún wọn lóúnjẹ tó fi tọrẹ fún ọgbọ̀njọ́ yẹn tó bá sì jẹ́ pé mọ́kàndínlọ́gbọ̀n lọ́lọ́mùbá ní kí rọmọdọ́nà yọ jẹ́ wàá wá aláìní mọ́kàndínlọ́gbọ̀n kálukú wọn múdu ẹyọ irú aha tá yọ zakatul fitr irú ẹlẹ́yọ fún aláìní ẹyọ tó bá jẹ́ pé àárẹ̀ ti máa ń ṣèyàn tó mú yàn má ṣe sùyàm àárẹ̀ ti máa lọ ti máa dé ni ajá yìí pé ẹ máa ṣírò iye ọjọ́ tẹ bá jẹ tọ́lọ̀ ẹlẹ́dàá bá ti máa rẹ̀ yàn kó nǹkan ẹ padà sídi àti ṣe sùyàmù yín ọlọ́ni wa man kana minkum marida aw ala safarin fa iddatun min ayyamin ukhar. ẹni tó bá jẹ aláàárẹ̀ nínú yín àbọ̀bá wà lórí ìrìn àjò tí ó ti torí àwọn sábàbí mẹ́sẹ̀sọ yam yóò san padà lẹ́yìn Ramadan eléyìí jẹ ti ibà ń ṣe eyín ń ro mí ẹ̀yìn ń ro mí ọgbẹ́ ẹnu ń dà mí láàmú ikọ́ ò jẹ́ ń gbádùn láwọn àárẹ̀ tó ti pé ó lè padà kó tó a pè ọjẹ gbèsè tó a máa san nígbà tó bá yá ẹni tó ṣe sùyàmù Ramadan yóò jẹ muqiman ẹni tó ń bẹ ń lé tí ọ̀dálẹ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe pé òun rìnrìn àjò ẹni tó fi ìlú lẹ̀ tó lọ sí ìdálẹ̀ kì í sọ̀rọ̀ àyàn lórí tiẹ̀ iná ní kó ṣe as torí ọ̀rọ̀ ọlọ́run nínú àyàtà kàṣíwájú yẹn. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر ẹnì kẹ́ni tó bá jẹ́ aláàárẹ̀ nínú yín tàbí tí ẹ wà lórí ìrìn àjò kó máa san padà lọ́jọ́ mi. ṣùgbọ́n lọ́yẹ̀ lè dáa tó fi hàn wá tó ń ti ìrìn àjò tó ń ta àárẹ̀ ilé tó ti pamọ́ra wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun. kẹsẹ̀ sùyàmù yẹn ló lóore fún yín tó bá ti pẹ́ yín bá mà torí ẹ̀ akramakumullah á rí kó pàtàkì sẹ́ni tí wọ́n bá wà lórí ìrìn àjò tí agbára rẹ̀ bá ká àti ṣe sùyàmù kó o tí ó bá jẹ́ kó bá ṣòro fún un nítorí pé Abu Darda. رضي الله عنه وإن كنا مع رسول الله صلى الله عليه وآله وسلم في يوم شديد الحر وما فينا صائم إلا رسول الله صلى الله عليه وآله وسلم وعبد الله ابن رواحة عم بلولي من أجل pẹ̀lú anabi wa محمد صلى الله عليه واله وسلم kò sẹ́nìkan nínú wa tó ṣe sùyàmù lọ́jọ́ tá à ń wí yìí àfànàbí wa sallallahu alayhi wa sallam àti abdullah ibnu rawaha àwọn méjèèjì nìkan ni wọ́n ṣe sùyàmù eléyìí tó fi hàn wá pé tágbára ẹ bá ka wàá ṣe gẹ́gẹ́ tá a ti sọ síwájú nínú ọ̀rọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu tí wọ́n bá fi lè pa ọjọ́ kan jẹ nínú ramadan lámàá má pàjẹ́. tọba fi gbogbo ọjọ ayé yòókù ṣe sùyàm kò lè dípò rọmọbọn yẹn agbára rẹ̀ ká ọkàn fẹ́ tìbì kan lọ síbì kan ọfẹ́ tilẹ̀ yìí lọ sẹ́kù ọfẹ́ tìkú lọ síbòmí máa wí pé nítorí o ti jọ tó sì máa ká yẹn a bá ṣùgbọ́n tó bá ṣòro fún wa tá a rí ìpọ́njú àti ìdààmú tí wàhálà tó bá wa lórí sùyàm nígbà táwa lórí ìrìn àjò yà á já o yà á já o nítorí ọmọ àlọ́ síra rẹ léṣe ọmọ àlọ́ hanra rẹ léèmà torí wọn á sọ fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam lórí ìrìn àjò kan táwọn èèyàn tẹ̀lé ànábì tí àwọn náà tún ṣe sùyàm wọ́n ní inna an-nasa qad shaqqa alayhim as-siyam siyam yìí ti lé ó lé máwọn èèyàn ọlọ́mọdé agbókù lẹ́yìn anabi sallallahu alayhi wasallam lọ́ba sínú lọ́sàn ó ti sínú ayé kí gbogbo wa náà sínú ni wọ́n bá tó wá sọ fún anabi sallallahu alayhi wasallam pé ah, àwọn àkàmà wọn rẹ̀ rí àwọn ń bá a lọ ni anabi sallallahu alayhi wasallam ó wá ní ulaika al-usah. أولئك العصاة àwọn ẹni tẹ́ ni wọ́n sínú àwọn gan-an lẹ́lẹ́ṣẹ̀ àwọn eléyìí gan-an lẹ́lẹ́ṣẹ̀ ó túmọ̀ sí pé nítorí tí mánàbí sallallahu alaihi wasallam tó ti sínú kí ni wọ́n á fẹ́ sọ pé ń ti ọ tí wọ́n ò ní sínú ó sínú kíákíá khalin minal mawani' ẹni tó ṣe Ramadan ẹni tí máa dín ni kò gbọ́dọ̀ jẹ́ pọ́ wà pẹ̀lú rẹ̀ o bí àwọn obìnrin kò gbọ́dọ̀ jẹ́ pé ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ torí ẹni ń ṣe nǹkan oṣù àtẹnitẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ wọ́n ní wọn gbọ́dọ̀ ṣe sùyàmù ní ìgbà yẹn ń jáde lára wọn ó ní tó bá di ìgbà bá dá torí àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ báwọn obìnrin ti ṣe kéré nílà aka ìtàwọn ọkùnrin táwọn obìnrin wá dàbí ìgbà tó ti pé wọ́n ń jan pata wọ́n ń jiyàn anabi wa ni aleisa ìdá xaadọ lamtusọlì wà lamtasum tẹbi tóbìnrin bá ṣe nǹkan oṣù kò ní ti sọlẹ kò sì ní ti sùyàm àwọn obìnrin níbẹ̀ ni tọ ẹni tọ́tọ́ kà sí pé ẹ̀sìn obìnrin dínkù sí tọkùnrin nù ṣé nǹkan oṣù lọkùnrin ṣe ni àbí báwo tó fi wáyé kó òun ṣe sọ̀lẹ́ bó tilẹ̀ jẹ́ pé kátàkátà ti kúnlẹ̀ ayé nìsín ọkùnrin mi sọ fún yín pé ẹ má bínú òun ò ní sọ láti lóhùn tí báyìí wọ́n mọ́tíláṣí ẹ má bínú àbí kọ́lọ́ ọmọ fi àjọ ó lóhùn ní sọ láti lóhùn tí báyìí wọ́n mọ́tíláṣí ó ń sìn kó sùn abó bímọ ẹ̀jẹ̀ bímọ jáde lára rẹ̀ ọ̀daràn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ó ń zìnnà ni ọlọ́lọ́mọdé náà bá àtọ̀sùn títí ń gbé ká sọ́yẹ́ pé nǹkan dájọ́ ni kọ̀wé rí tọ́ eléyìí ti hàn wáyé pé tóbìnrin bá tó di kọ́ mára tẹ́jẹ̀ nǹkan oṣù ọ̀wá fún ma yọ san àwọn sùyàmù rẹ̀ padà lẹ́yìn ìgbà tó bá wẹ̀ ṣùgbọ́n o kò ní san àwọn sọ̀láàtì rẹ̀ padà wọ́n bẹ nínú àwọn obìnrin tẹ́pẹ́jẹ̀ ti dá oníwájà níyàn kó òun ṣoṣù yá kò sì ní ṣe àjẹta ó tó di pa àjẹta rè òun á ní wẹ̀ ambọ̀sì bá ti pé yóò tiẹ̀ lérò pé òun ṣoṣù yá yóò máa sọ pé ńgbà tó wọn ti wẹ̀ òun ọ̀gbà pò ń ti tè mára ó ti tè mára wàá dà níyàn ràá ní òbúkátà kọ wẹ̀ wàá dà níyàn kọ́lá kó ti pé lẹ́yìn ìgbà tí lẹ́ẹ̀ mọ́tàn ló tó wẹ̀ ó ti jẹ́ gbèsè sọ̀láàtù subh ní ìsìn fẹ́ẹ́ bó tó ti jẹ gbèsè pé kò ṣe sùyàm Ramadan torí pé àsìkò tó ṣe mára sí àsìkò tó lè dà níyàn tó máa bá sùyàm rẹ lọ ni kódà kó ṣe pò sí ìwẹ̀ ìwẹ̀ haid eléyìí òun náà ni àwọn mẹ́jẹ̀mú fẹ́ẹ́ pé tí wọ́n bá péjú pésẹ̀ lára mùsùlùmí iná ni sùyàmù Ramadan ní máa jẹ́ ọ̀ranyàn lórí èèyàn ó sì dájú pé ńgbà tó péjú pésẹ̀ sí ọ lára ni wọ́n náà ṣe múra tó jáfáfá tó fi darapọ̀ mọ́ àwọn mùsùlùmí níbi à ń ṣe sùyàmù rọ̀mọ̀bánà yìí ilé ìtọ́ ẹ kórìí pàṣẹ náà láwà ọlọ́run lè dára kódà kún kọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wa kọ́mẹ́tì kọ́ sì sí wa lọ́wọ́ kó túbọ̀ ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum إنه هو الغفور الرحيم بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لذات رمضان أي كان كان لو أقبع من فانس صيام له dájú ká tó rí àmọ̀dájú wípé oṣù ti lé oṣù máa ń lé ní ìgbà tí oṣù ṣàbẹ́ẹ̀n tó síwájú rọmọdọ́nà bá ti tán ní ìgbà tí ṣàbẹ́ẹ̀n bá pé ìjọ mọ́kàndínlọ́gbọ̀n tóòrùn bá wọ̀ lọ́jọ́ yẹn iná láàmú wo sánmà bọ́yọ́ lọ́wọ́ jẹ́ ká rí àtẹ̀tẹ̀lé oṣù tuntun ètò àìpé tó bá pẹ́ ń ta lẹ́yìn ìgbà tó ẹsẹ̀ lé ó lè mẹ́sẹ̀jù sẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún lọ á máa ní ọjọ́ tá wí tí oṣù bá kọ́kọ́ lé a máa wẹ́ gidigidi tó oṣù yìí báyìí tọ́lọ́mbà ní kárí alhamdulillah tá a bá rí a ka ṣàbán yóò pé ọgbọ̀njọ́ tó bá ti wá pé ọgbọ̀njọ́ ìjọ kejì iná la bẹ̀rẹ̀ sùyàmù Ramadan eléyìí ni ti àwọn mùsùlùmí máa ń ṣe ní gbogbo ìgbà ní gbogbo àyíká yìí ní ìbámu pẹ̀lú àṣẹ eléyìí tó wá gborí ahọ́n ọ̀gá wa anabi wa sallallahu alayhi wa alihi wa sallam ojú ọ̀nà yóò yí padà kò sì ní yí padà láéláé ṣùgbọ́n àwọn kan wà tó pọ́n nífẹ̀ẹ́ nú làwọn wọn máa lọ sí pàdé páwọn fẹ́ mú ọjọ́ táwọn bẹ̀rẹ̀ Ramadan ìjọba yìí làwọn bẹ̀rẹ̀ kò sí tó lè yà wọn níta bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ọjọ́ táwọn bẹ̀rẹ̀ tàwọn nu àwọn òdúró tó sùn kankan. ẹ̀yin náà ti yẹ kẹ́ ẹ máa rú wọn àwọn agidi fẹ́ ẹnu nìyẹn kó mi ise ẹnu ó mú mi fìdí mú mi jáàmù wọná oríkì wọn nìyẹn gbogbo irú àwọn wọn yẹn wọn yẹ láṣíwájú rárá nínú ọ̀rọ̀ ẹ̀sìn akó ìyà èrò ẹ̀yìn nínú irú wọn tí wọn náà bá tún wá lọ jẹ́ pé orí rẹ̀ ó kún fún òjò òkùnkùn ọwọ́ ajẹ́ pẹ̀lú àwọn akóbáni amúnijáàmù àwọn náà làwọn ọ̀gá tiẹ̀ ọ̀dájú pé àṣetẹ́ yóò ti pọ̀ burúkú jù nínú sí rẹ̀ ẹ̀ríkì bọ́lá ẹlẹ́dàá bó ti kádàrá kékeré àtọ́dún yìí kọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ àtàlátà eléyìí tó ọ̀pọ̀lọpọ̀. nínú àwọn mùsùlùmí òun náà ni wọ́n ń ṣe béèrè nítorí abẹ́rẹ̀ tó ti dájú ni àbí ò tí ì dájú kò tí ì dájú àtẹ̀yìn àtàwọn káwọn awóṣù náà nì tọ́ a ò wá ẹ̀yin ò wá àbá wá a rí ẹ̀yin náà wá ẹ rí torí ń tà tún ṣe tún kù ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn ẹni tí máa kéde pé àwọn rọ́ṣù àwọn ò rí i káfíńlẹ́yìn ṣiṣẹ́ tó alhamdulilayi àwọn náà ti sọ pé wọ́n rọ́ọ̀sù lọ́ba tán gbà náà làwa tó bẹ̀rẹ̀ sùyàm ní ọjọ́ tàlátà àwọn onífẹ̀ẹ́nù kan ti kéde wọ́n ti kéde ṣáájú lọ́jọ́ àtìní wípé bẹ́ẹ̀ rọ́ọ̀sù yín ẹsẹ̀ bí báyà àwọn ẹsẹ̀ mùsùlùmí ni bẹ́ẹ̀ rọ́ọ̀sù yín ẹsẹ̀ bí kèfèrí làwọn ni àwọn bẹ̀rẹ̀ tàwọn lọ́la kò sí ní tó lè dá wọn lọ́wọ́ kọ́ bẹ́ẹ̀ ni alágídí ṣe ń tọ́ bá wù ni pàápàá táyì kan bá kun àtìfẹ́ ẹnu yìí máa já gerege ni bí mọ́tò bọ́ lọ́wọ́ ìdánu tó ti pọ́ lọ́ọ̀ nìkan ló lè sàánú àwọn tó bá wà nù ẹ̀ irú wọn so ó ń sọ ìsọkúsọ ó ń wíwèé kówèé péjọba ẹ̀ làwọn bẹ̀rẹ̀ kọkàn wọn ńgbà tó yẹ pé àwọn ẹni tó ń kó kánà àwọn náà wọn mọ nǹkan kan Mm, bí gbogbo ayé ọ̀fẹ́ ọ̀la làwọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́. so àwọn olùgbàgbọ́ òdodo tó ní ma wọn sọ fún ọlọ́wọ́ àjùmọ̀ àìmọ̀kan yìí tó pọ̀ tó báyìí ẹ wo sábàbí méjì tí kálukú fi ṣe ọlọ́wọ́ àwọn kan ṣe ọlọ́wọ́ àpọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ló tó bẹ́ẹ̀ àwọn kan ṣe ọlọ́wọ́ àpọ̀ ah, àìmọ̀kan yìí ti pọ̀ tó báyìí tírélà mélòó la lè pèsè lẹ́yìn ó ti kọjá tírélà torí tírélà bá yẹra fẹ́rù àfi ká wá ọkọ̀ ju orin àfa a'udhu billahi minash shaitani rajim. ẹ wá wo ìyàtọ̀ méjì ìyàtọ̀ tó ti tẹ̀lẹ̀ báyìí láàrin èèyàn méjì ẹ̀yin tẹ́ ẹ ṣe sùúrù táyìn ò tí ì mà pàtó bí ọjọ́ tàlátà ńlá bẹ̀rẹ̀ tá à ń retí pínpín wọn rósù àbí wọn ò rósù kó di làrúbá ẹ kú oríire o ẹ kú tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ẹ kú ṣètọ́lọ́ torí gbogbo ẹni Muhammad sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ̀ man yuti'i rasula faqad ata Allah ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ̀ torípa nàbì ti sọ àlàkalẹ̀ fún wa oṣù yẹn wọlé ká mà pọ̀ wọlé àfi látàrí arósù àrósù tàbá arósù ajẹ́kóṣù ti ń wọlé ọ̀tán ní mọ́kàndínlọ́gbọ̀n tàbá arósù ajẹ́pé oṣù tí ọ̀ka gbálé kò ní ká àfijọ́ tó bá pé ọgbọ̀njọ́ ìjọ́tọ́ tẹ̀lé ọgbọ̀njọ́ ni wọ́n di oṣù míì tá a bá sì rọ́ṣù ajẹ́pẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ni oṣù míì náà tún bẹ̀rẹ̀ ńjọ́ kejì nù ẹ kú tẹ̀lé tànàbì ẹ sì sọ fún wa ó ní wa in tuti'uhu tahtadu tẹ bá tẹ̀lé tànàbì alayhi wa wa táwọn láwọn ọ̀fẹ́ retí wọ́n rọ́sùn ò rọ́sùn àwọn orí ni wọ́n wà ẹ máa jẹ́ bí búrẹ́dì kẹ́ ẹ máa mú zóbò sí nítorí pé ńgbà táì màkàn bá ti pọ̀ ẹni tó ṣe pé ó ti fìdí rẹ́mi ó forí sápá wọn tètè fura ó dìgbà tí gbogbo agbó bá lù tán kọ́lọ̀ máa tètè wá bẹ́ẹ̀. akramakumullah ẹ̀yin gángangán lẹ bẹ̀rẹ̀ sùyà nítorí pé ẹ bẹ̀rẹ̀ nídọ̀gba pẹ̀lú bá nàbì sallallahu alaihi tètè fi kọ́ wa. ẹ rí àwọn ẹni tó ẹ pé àwọn ti mú déètì ṣáájú kó tó di pé wọn ni wọn rọṣù wọn ti máa mú lẹbi márùn kó tó di pé rọmọdánà bẹ̀rẹ̀ àbẹ nǹkan bẹ àwọn tó jẹ pé wọn mọ oyún ìgbín nínú kara wọn àwọn ẹ so wọn ti ti máa ń ta àwọn ẹmọ yín láàmú so irú àwọn eléyàn ìfẹ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ òfin ṣẹ̀rí àwa sọ pé gbogbo wọn bẹ̀rẹ̀ náà lọ́dọ̀ tiwọn àwọn ti máa dé ìtìjọ tí wọ́n tùnú báyìí oṣù ṣàwálò ń jò ní òtò lé ní nǹkan bíi ogúnjọ́ sóni ìjọ mọ́kàndínlógún sóni ẹ̀yin ti máa dọ́tẹ́ tunu á àìmọ̀kan yín ti pọ̀ jù wàláhì àìmọ̀kan yín ti pọ̀ jù ẹ máa sọ pé àwọn ọ̀fẹ́ ṣe sùyàmù haúsá hmm, ya ma yorùbá ń bó lórí níbo ló ń gbé ẹjẹ́ abẹ́ wo irọ́ lásán àwọn ń ẹnu tó àwọn èèyàn torí de eléyìí wọn náà lọ sọ ara rẹ nítorí pé ìmọ̀lẹ̀ Islam ti tàka gidigidi ó ti kọjá gbogbo àìmọ̀ kan tó tún á rí orí rẹ bọnú eérú tó ń tètè pé ibi ibi ọbẹ ọgbọ̀n ọdún sẹ́yìn la wà dòní táwọn yẹn ti gbẹ́ sí Islam yẹ ọkọ̀ dúró ní gáràjì lásán gbogbo ọkọ̀ ti lọ tán ọkọ̀ tí ó tọ́fẹ́ sí gbẹ̀yìn ni wọ́n ń pèrò sí ọjọ́ tètè wọ́ tọ́wọ́ bá dúró títí àwọn aláìmọ̀kan àwọn tí ọ̀dá kankan máa ń pẹ́ sí ọlọ́run ìfẹ́ ẹnu lásán àtàìmọ̀kan tẹ́gbẹ́ lomi láàánú tó gbé sórí oṣù kanyájú ni kọ́mọ́ kankan pẹ̀ sí ọlọ́ ọkọ̀ máa ti àwọn èèyàn lọ́nà lásán wọ́n ń sẹ̀sìn àwọn fẹ́ fi gba yìí ni wọ́n ń sẹ̀sìn wọ́n fẹ́ fi gba òṣùbà lọ́dọ̀ àwọn èèyàn ni wọ́n ń sẹ̀sìn wọ́n fẹ́ kẹ́ ẹ máa kó tùbà fáwọn kẹ́ ẹ lè máa fáwọn lówó ni kí ẹsẹ̀ pẹ́sìn ọlọ́ọ̀ni wọn gbọ́ yé rárá rárá rárá ń bò lẹ́sìn ọlọ́wọ́n àbò làwọn dúró sí. torí délé ọ̀dọ̀ wa wa o ẹ lè má mú ma ni wa ni kí ni ta ló fi jẹ ibo ló du ẹgbẹ́ rẹ náà ni. so eléyìí a túmọ̀ sí wípé ká kíyè sẹ́sìn wa dáadáa ẹ̀sìn ní kọ́nà máa dojú ti ru wọn. àwọn tó kẹ́ ti kọjá báyìí nìsín wà láwọn lọ́ọ́ dojú ti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn odidi bàbá lè má mú un lùmí ó nìkan lọ́dá lọ yídì àti mọ́tò bíi márùn. adúrú lùbílù ìṣe wa tó bàràkàtà bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ tó èèyàn awúsọ́wọ́ èèyàn tó wá wà lù ní bàbá imam ó ní ìsáàbì tá ṣe ni tá ní ìsáàbì ìranù ó ní tìrò táwọn ṣe wọ́n ní kẹ́ ẹ máa wo sùn ìwọ́ lòún ṣèṣirò àtàní tìrò èyí ó dàbí ọwà skul ni tó ń kọ́ ní geometry tó gbogbo eléyà máa fi hàn wá pé àwọn èèyàn ti lajú kọjá ìmọ̀kẹ́tọ̀pọ̀lọpọ̀ ń gbé kádò ní àwọn èèyàn ti gbẹ́ sí kọjá bí tó dúró sí tó ń tara rẹ dànù ó ń ṣe bí ọmọlanke tó takú lójú mọ́tò àkàràmọ̀kùnmọ̀lá agbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé bí àgbáyé ẹ̀sìn ti ṣe ń wá ni wọ́n náà ń bá yí àti kọjá gbogbo lẹ́bùn ìwé ìṣe wọ́sù ìwé ìṣe wọ́sù wọ́n wó tún Zaria ó ṣe ti kún rí ó ṣe ti kún amáàlì wọ́n wá Sokoto ó ṣe ti kún rí ó ṣe ti kún amáàlì wọ́n wá Zamfara ó ṣe ti kún rí ó ṣe ti kún amáàlì àwa lÓgbómọ̀ṣọ́ àlè rí wọ́n wá lÓṣogbo wọn ò lè rí wọ́n wá Ṣakí wọn ò lè rí wọ́n wá lẹ́kọ̀ọ́ wọn ò lè rí àmọ́ tí ẹnìkan bá sọ fún wa pé nígbò àwa wá àìkò ṣèṣe kẹrin ó ṣe ṣe kẹ má rí ẹnìkan nínú gbọ́ ọ̀rà àwa àìkò ṣèṣe kẹrin ó ṣèṣe kẹmárì ńbọ lọ́nà sọ fún yín ga pé ibẹ̀ lóṣù ó ti máa lé nìkan kò ní lé ń bò mí bàbá yìí lẹ̀ wá. torí di eléyìí báyìí ẹnìkan ò tiẹ̀ bọ ọgbọ́dọ̀ bọ dámàrán arú rẹ̀ kọ́ ọmọ gbé lẹ́nu sọ́hùn ìgbà ah, ìgbà báyìí lábẹ́rẹ̀ bóòlù ẹ̀sìn màpẹ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti lọ bẹ̀rẹ̀ kò sí yí padà àá ọlọ́run lẹ́yìn ni ọlọ́run ní sọ pé nǹkan jẹ bẹ́ẹ̀ tí ó sì jẹ bẹ́ẹ̀ ẹ kú àtidànù ẹ kú gbára gbóná torí pé kìí ṣe ńtọ́lọ̀ fi bẹ̀yìn wọn yìí bẹ̀rẹ̀ àyàfi pẹ̀lú àmì tẹ́sán Islam mu wa àti rami àti sùúrù ọlọ́run lọ lẹ́sìn ọlọ́run náà ló sọ pé bẹ́ẹ̀ ṣe mí ni ẹ dákun ṣé àwa kan á lè fọpọlọ tiwa ká pé bá a fẹ́ sẹ́nu wọ ọlọ́run ọba àmọ́fẹ́ ẹ dákun ẹ gbọ́rọ̀ so eléyìí túmọ̀ sí pé ó ti yẹ ji, ọlọ́run dákun yọ àwọn èèyàn wa kúrò nínú àìmọ̀kan yọ àwọn èèyàn wa kúrò nínú ìfẹ́nu yọ àwọn èèyàn wa kúrò nínú agídí ọ̀pọ̀lọpọ̀ ti fi bára rẹ̀ jìnnà nínú àánú kọ́lọ̀ ẹlẹ́dàá wọ́n sànù wa. àkàràmọ̀kọ́mọlá nínú nǹkan tí ó yẹ kí gbogbo àwa mùsùlùmí ọmọdútó lójoojúmọ́ ayé yìí òun náà ni pé ká máa dàníyàn lójoojúmọ́ á máa dàníyàn lójoojúmọ́ pé mo fẹ́ ṣe àsìkò tí ó sì máa wáyé òun náà ní ká tó sùn kò sí wàhálà nínú ẹ̀sìn sẹ́yìn bá kàtí ni lérò yín pé ọ̀la o inú ọjọ́ Ramadan ni màá sì tẹ̀sùn yá àmùsọ̀lá ó ti tó ọ̀wọ́ èrò tẹ níhùn wípé inú Ramadan inú Ramadan inú ọjọ́ Ramadan náà lọ́la màá tẹ̀sùn yá àmùsọ̀lá ó ti tó ẹ sá ti ṣe kó tó di pé ẹ̀sùn ẹni tọ́lọ́ kádàrá ikó ti nírú àdìtọ́ kan báyìí kó tó di kó sùn ó ti tó tá a bá wá aniru rẹ̀ tóró òru náà láti wà ilé ìjẹba àwọn ẹ o ẹ jẹ́ máa bẹ nínú ọkàn yín ni ẹ̀rí sàárì ọ pàtàkì púpọ̀ sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam oníkàjẹ mùsùlùmí yìí ti fẹ́ dọ̀ kó òun ò ní tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam ní ìjìyàn tó bá yẹ pé ó níbi kan tó fẹ́ dé sí lẹ́yìn ikú ó níbi kan tó jẹ́ tiẹ̀ àbí tàwọn fámìlì rẹ̀ tí wọ́n máa dé sí lẹ́yìn ikú àwọn tó bá pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́ba wá ó tẹ́rú tó ìpè ti tànàbì ọ̀já mọ̀ kankan ó tó ni torí ẹ̀ ẹja máa jẹ sáré sáré wá kájẹ́ kó súnmọ́ ìgbà tí àlùfáàjà rí ọ yọ nísìn àlùfáàjà rí ń yọ níbi aago márùn-ún ọkọjá ìṣẹ́jú mọ́kànlélógún àbọ̀kọjá ogún ìṣẹ́jú tòun tó dáa ní pé bíi aago márùn ó ń kù kọ́tà kéèyàn jẹ sàárì rẹ̀ lọ́nà tó yẹ pé àlàfo tí ó kù tí ìgbà tá àlùfájà ọyọ tẹ bá ti síwọ́ oúnjẹ yóò tó ní téèyàn fi ké bíi ọgọ́ta àyà nínú alukur'an kó tó òun pẹ́ kó tó jí kò sí tó burú kó jẹun láago márùn kò sí tó burú kó jẹ́wọ́ aago márùn kọjá kọ́tà kò sí tó burú kó jẹ́wọ́ aago márùn ọkọjá ìṣẹ́jú méjìdínlógún nírò tó lásìkò ń dínkù lójoojúmọ́ so nítorí pọ́ pẹ́ amẹ́nìkà sọ pé òun rí pọ́ùn ti pẹ́ kó òun tó jí lónìí wọ́n sì ti pèpè pé as-salatu khayrun minan nawm fura mà pé lóòótọ́ ilẹ̀ torí pé aago márùn ó ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n so ṣùgbọ́n òun wá sáré wá òkèlè kan àbí méjì lásìkò yẹn ló ń bá dà sọ̀n ẹ dákun tẹ́tù yá mu tòun tò ní tó lálàáfíà kò lálàáfíà wọn náà mọ̀ pọ̀ nǹkan gbára gbo náà ni kò lálàáfíà torí di eléyìí o gbọ́dọ̀ jẹun má ó mẹ́nu rẹ ró ṣùgbọ́n ọ̀sán ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan yéṣe ká jẹ oúnjẹ tí ó pọ̀ iná ni wọ́n gbà lérò kọ́sá ti fi nǹkan kan sẹ́nu àsìkò tẹ́ wàá ń jẹ sàárì ẹ má gbàgbé láti máa fi ti inú ọkàn yín pé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ láti kọ́ sí anabi wa alayhi wa sallam kọ́kàn má bẹ́ẹ̀ lórí pé jẹun lásán ẹ̀ tún gba aládàá pé kọ́ wa sallallahu alayhi wa sallam wọ́n sọ pé wọ́n máa ń bí dẹ́bínú ayọ̀ mẹ́ta péré dẹ́bínú ayọ̀ mẹ́ta ọlọ́run bó forí sí i so ṣùgbọ́n níjọ́ tí ọba tó bẹ́ẹ̀ mọ̀ pé ojú ọ̀pọ̀n mi lónìí ojú òní pọ̀ inshallah so sáárì kìí ṣe dandan ká jẹ oúnjẹ tí ọkàn pọ̀ lọ títí tọ́ à ń fẹ́ ife ká tètè máa sínú kí ni títí tètè sínú kìí ṣe pé nítorí pé nǹkan rọrùn iná ni màá lọ sínú o màá rí dájú pé òórùn ti wọ̀ àsìkò tó òórùn máa wọ̀ òun náà ni mo sínú sí ìyẹn bíi aago méje lásìkò tá a wà ń bẹ ní ìsìn aago méje ó kù ìṣẹ́jú bíi mẹ́jọ aago méje kù ìṣẹ́jú mẹ́jọ nírú àsìkò tá a wà ń bẹ ní ìsìn so gbà yẹn wà á sínú gbà mí òjò lè sú pẹ́pẹ́ látàgò márùn-ún àbọ̀ aago mẹ́fà àárọ̀rùn mọ́ ojú ọjọ́ gan ti dàbí ìgbà tí lẹ̀ ń sú má lọ sínú o bí ẹnìkan ṣe sọ pé ládùúgbò táwọn so òórùn wọ̀ níbi aago márùn-ún àbọ̀ kọ́ wọ láago márùn so nítorí pé oòrùn kò títí máa wọ̀ láago márùn àbọ̀ lásìkò tá a wà yìí ẹ̀hẹ́n àárò oòrùn nítorí nítorí ẹ̀sùn òjò ọlọ́run gbé oòrùn pamọ́ kò túmọ̀ sí kó ti wọ̀ torí pé àsìkò wo lọ́wọ́ lánàá àsìkò wo lọ́wọ́ ń jẹta láti ṣàpèjúwe ìgbà tó yẹ ká pé ọwọ́ lónìí tẹ́lẹ̀ ìjẹba àwọn wáyé o tó bá jẹ́ pé ibi táyì ń gbé ilé ilé pẹ̀tẹ́sì pẹ̀tẹ́sì táyìn wà ajá ogún lẹ́wà so gbàtẹ́ wàá sálẹ̀ kótó di pé ẹ̀gún ẹ̀rọ tí máa gbé yẹn lọ sókè ẹ̀rí pọ́ọ̀rùn ti wọ̀ kálukú tí ń sinú ẹ̀yin wá sọ pé ẹ̀ lọ sínú nù lẹ́yìn bí ẹ̀rọ tí máa gbé yẹn sókè ti gbé yín lókè báyìí ẹ̀ kàn rọrùn ni à ó ti wọ́n sálẹ̀ bẹ́ẹ̀ ni kò ti wọ́n bí tẹ́ wà ní ibi tẹ́ wà ní ìsìlẹ̀ fìsísẹ́ ó dìgbà tó bá tó wọ̀ torí ẹ̀ ni a ti mọ̀ pé tẹ́ǹbà tẹ́ǹbà rìnrìn àjò so lọ́pọ̀lọpọ̀ gbà mí ẹ lè ti sínú ní airport nítorí pé ọ̀run ti wọ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ sí yín tí bàálùbá ti lè gbéra sókè báyìí bẹ́ẹ̀ bá tún rọrùn rẹ̀gẹ̀dẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wájú yín oorun ah, tí wà ó ti wọ̀ ń gbà wá sálẹ̀ sálẹ̀ làwọn ti sínú bàbá kan tó bá sọ pé no inú bàálù máa ti sínú ọlọ́run ràn lọ nítorí pé nù bàálù a tún forty five minutes tátù máa rọrùn tó o túmọ̀ sí pọ́lọ̀ ọ̀ràn lọ ọgbọ́dọ̀ jẹ́ kankan o tó ẹ máa bá a lọ ni torí oòrùn ò ti wọ̀ àdúpẹ́ fọlọ̀ tó eléyìí jẹ́ báwọn fáwọn ẹni tí ọba jẹ́ pé ẹnìkan ń gbé sálẹ̀ ẹnìkan ń gbókè àwọn léwà bẹ́ẹ̀ nílé ayé wa lónìí àwọn léwà tó yẹ pé àjà rẹ̀ ọ̀ ń lọ bí gbá so ẹni tó wà ní ìsàlẹ̀ ó ń létí sínú tó ìtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ni tó wà lókè ó tó rí pòrùn wọ̀ kó tó sínú ilé kan náà wọ́n ti jọ wà tó nítorí pé oòrùn ó lè tètè wọ̀ lójú àwa tá a wà lókè pẹ̀ àmọ́ tí yóò jẹ́ pé sì ń bẹ lójú àwọn ẹni tán wà lókè tí bàálù gan-an ló ti ẹ̀tọ́ àṣírí dáadáa ẹ rí oòrùn àá tóòrùn sì ti wọ̀ lóòótọ́ là ń sínú jàmáà á sínú lẹ̀ òkè láwa ní ìsìn lọ́fàá so eléyìí jábà akramakumullah àwọn obìnrin tó ṣe pé wọ́n lóyún àti obìnrin tó ṣe pé wọ́n ń rema wọ́n máa ń ṣèbéèrè lọ́pọ̀lọpọ̀ lẹ́jọ́ àwọn lóyún àwọn ń fọmọ lọ́yàn kí ni nǹkan tí Islam sọ pé káwọn máa ṣe ṣé àyè gbà wọn láti máa bọ́ aláìní pẹ̀lú múdù ṣàlàyé hàn dípò sùyàmù ojoojúmọ́ pápá jùlọ nígbà tó ṣe pé àwọn ò lágbára láti máa jẹ́ pé àwọn ń gbóyún yìí ká àwọn sì tún fi ti sùyàmù kún àwọn ń re mọ́ àwọn tún fi ti sùyàmù kún kò ní rọrùn torí ẹ̀ sọ́nà àbáyọ wà ọ̀nà àbáyọ wà òun náà ní pé ẹ̀ ní ti sùyàmù nítorí oyún tẹ́ ẹ ní àtọmọ tẹ́ ẹ ń rè ṣùgbọ́n o gbogbo iye ọjọ́ tẹ́ ẹ bá fi ti sùyàmù ẹ̀ sàn padà ẹ san padà kése pé bọ́ aláìní kankan apá kan nínú àwọn sàhábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ wípé àyè wà fún yín láti bọ́ aláìní ẹ ní tẹ̀sẹ̀ pé ẹ san padà so ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò dọ́gba bíi ọ̀rọ̀ tàwọn olùmọ̀tán sọ wípé wọ́n san padà ni nítorí pé olóyún àtẹni tí máa kò sí ìyàtọ̀ láàrin wọn àtẹni tá àárẹ̀ ń se àárẹ̀ tó ṣe pé yọ wà yọ lọ yọ wà yọ lọ bẹ́ẹ̀ náà lóyún oyún ọ̀wà ń gbọ́ báyà wọn òbí bẹ́ẹ̀ náà lọ́mọ tẹ́ ń rè ìgbà kan ẹ̀ máa rè mọ́ kan ẹ̀ wọ́n ma so ọ̀dà bíi aláàárẹ̀ ni ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar àwọn ẹni tó bá jẹ́ aláàárẹ̀ nínú yín àbí bẹ lórí ìrìn àjò tí wọ́n bá jẹ́ pé wọ́n ṣàìṣe siyam nítorí àwọn nǹkan yìí wọ́n san padà lẹ́yìn Ramadan bẹ́ẹ̀ náà ló lóyún bẹ́ẹ̀ náà lẹni tí ń re ma torí ti ń ṣe wọ́n kì í ṣe tí wọ́n máa bẹ bẹ́ẹ̀ lọ lọ́lọ́gbàrangàdà tọ́jọ́ pé kú ni ọ́ làjà ẹ tó ń bá lóyún lọ́dún yìí ní màá rí ma lọ́dún tí ń bọ̀ nítorí ti lóyún kò sí wàhálà ẹ̀ sí i gbogbo ètò ọba jẹun ọ̀sán ọ̀sán ẹnìkan ní Ramadan ti tó mẹ́fà báyìí ọlọ́run di ò lè san tó gbogbo eléyìí gbèsè lọ ń dájọ́ ọgbọ́dọ̀ san eléyìí lòfin Ọlọ́run ọba lágbọn abẹ yẹn ẹni tó bá sọ fún ọ bí kíkọ ọbọ aláìní ni má dáhùn à ọkàn tún fowó ó tún fi dájọ́ tó ní kó ni o ó fi dájọ́ tó ní kó ó tún san gbèsè yẹn padà ó tó bẹ́ẹ̀ kọ́là tún dì í mú ní ìsìn obìnrin tó jẹ Ramadan ọdún tó kọjá látàrí olóyún rèémà Ramadan mi ló ti dé yìí kò tí ì lẹ́yìn rọmọdọ́nà yóò san àwọn gbèsè tó jẹ pẹ̀lú gbèsè ọjọ́ kọ̀ọ̀kan yóò tún máa bọ́ aláìní kọ̀ọ̀kan yàtọ̀ sí pé yóò san yóò tún bọ́ aláìní kan òun ìwà àti múdù kan ni ó fa aláìní kan máa o múdù méjì ìtanràn pé mo fi falẹ̀ yàtọ̀ sí pé mo ti san ń tún san ìtanràn pẹ̀lú rẹ̀ ìtanràn tiẹ̀ dọ́bù àná múdù méjì ìní ó fa aláìní kan torí ẹ eléyìí jẹba àwọn. akramakumullah òsì tàbí ṣùgbọ́n wípé àwọn èèyàn ń bẹ nínú Ramadan náà wáyé sọ pé wọn ò ṣe sùyàmù Ramadan wọ́n fi wọ́n léèrè wọ́n ní àìsẹ́ ah, táwọn ṣe ó le púpọ̀ ni sẹ́yìn le púpọ̀ kí á ní sẹ́tẹ̀ ṣe náà rí ẹnìkan ní alágbẹ̀dẹ lo ni níwájú náà lòun ó jókòó tó wọn máa fi àwèrè kọ́ rọ́rùn àzọlọ lọ sọ fún báyìí ìpàṣẹ rọmọdọ́ọ̀nù ò sí dá padà tó ti bọ́ ti bọ́ọ̀nù pàṣẹ ti tí rọmọdọ́ọ̀n bá tán kọ́ ọmọ bá tẹ lọ. mi ṣe ní ìsìn ó lè lọ́ọ́ máa dáko àmọ́ ọ̀rọ̀ pé torí pé òun ti àgbẹ̀dẹ ọlọ́run ló ní kò ní kò sí bẹ́ẹ̀. ẹlòmíì wà tó lọ́mọ bá wọn sọ èrè lọ́mọ bá wọn lójú ẹ̀ tó bá gbé àpò èrè àfà láàrin sẹ́jú aya ó ti gbé lọ tuntun wá gbé mi ó ní à kò ní rọrùn nù Ramadan sọlọ ńlá ni kò sí nù Ramadan tó wáṣẹ́ mi máa ṣe kàkà kọ́ ọmọ bá wọn gbé àpò èrè àti ti ráìsì nínú Ramadan máa bá wọn gbé ti sẹmọ́nbítà sẹmọ́kẹ́lẹ́yìn ọ̀rọ̀rùn láti gbé kò sí wàhálà ń bẹ̀ má la wàhálà bọ̀rọ̀ lọ́rùn tọ́wọ́ á lọ sọ pé nítorí wàhálà tó ń ṣe ọlọ́run ọ̀bẹ ọ ọlọ́pàá ti ń fún mọ́tò lọ́nà onífọ̀rọ̀ ọ̀run ni ẹ̀yin náà wá dán wò á lè dán wò torí pé àwọ̀ gbaru sẹ́wọ̀n ìwọ ló wù lọ gbà ọwọ́ ni oòrùn ti ń pa ọ́n kò burú ẹ máa lọ ọ̀mbrẹ́là tí ọba ti wọ̀ tí wọ́n gbé ọ sí section mi nu Ramadan sàmá pé torí iṣẹ́ tí mo ń ṣe ní ìníṣe Ramadan ò tó bẹ́ẹ̀ kọ́sẹ́ tó lè fi fọ́nú tẹ́nu rẹ onírùn torí ẹ̀ àwọn sẹ́wọ̀n yẹn kò gbọ́dọ̀ jẹ́ ní tí ó di wa lọ́nà bẹ́ẹ̀ náà ni baba bricklayer oní à kátó po simenti simenti simẹ́ǹtì ọ̀kan rọrùn gbé ni fifty kilogram sọ̀rọ̀ ọ̀rùn gbé ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mọ̀nà ibi tiẹ̀ ni kò lè rọrùn fáwọn abírò là máa mú lọ so oníkálukú pẹ̀lú sẹ̀ tiẹ̀ ìwọ náà wàá gbá báírò mú ó rí kò ní rí gbá mú so ni tẹ ẹgbọ́ kọ́ mú kárí gbá mú torí tó ní kálukú pẹ̀lú tẹ̀rẹ̀ ìdí sẹ́ni láti mani lọ́lẹ̀ tó bá pé hàn torí iṣẹ́ tó ń ṣe òní tó fìyàm ó tó bẹ́ẹ̀ torí pé jọ́sìn yìí báyìí ó lè dá padà àsìkò nǹkan là á ṣe kákíyèsí báwọn bàbá kápẹ́ńtà tí ó kan lé ẹ má kan lé nu Ramadan kọ́ má lọ jábọ́ ọwọ́ àni òyì ń kọ́ ọ̀hún ẹ bọ́ ń ra kùnú ẹ bọ́ wá zobo kékeré ní dákúsọ́kálẹ̀ járe sọ́dígbàdùn bí ọwọ́ ẹ wá kàn lálẹ́ ìtàn máa ṣe láwọn alúmíní ẹ gbogbo sẹ́tẹ̀ rí táwọn èèyàn ṣe lọ́sàn-án wọ́n sọ̀dà lẹ́ni wọ́n wá dáná síbi kíbi ẹ̀ ṣe bọ́ tàn láwà ẹ̀yin náà wá kàn lálẹ́ kò sí wàhálà ẹ wá kó símẹ́ǹtì lálẹ́ kò sí wàhálà tó àwọn kẹ́ wá sọ pé torí àwọn sẹ́tẹ̀ ń ṣeun bẹ́ẹ̀ ní sẹ́tù yá Ramadan ọlọ́mọdé bàbá ń bọ́ọ̀lù wọn ni a ah, àwọn ní máàcì kan wájú máàcì ẹ̀ máa gbóná àwọn olè sẹ́tù yá wàhálà òsè rẹ̀ bọ́ọ̀lù kọ̀ kí la fẹ́ fi bọ́ọ̀lù ìranù àtìrẹ́gbẹ́ tẹ́tẹ́ ọwọ́ àti torí rẹ oníṣẹ́sọ yá múrọ̀mọ́bá yẹ torí ẹ̀ kákíyè sára o kákíyè sára a ní ìdánwò ni ìdánwò tá a fẹ́ sin àti kágbá ni ìdánwò yẹn máa gbóná yẹn máa làákùn ni kò sí wàhálà ọwọ́ àti níta àlèmọ́sẹ̀sọ yá ẹ̀ ṣe dáadáa kọ́dà nǹkan ní jẹ́ páàkì torí pé nígbà tó máa ń yá ó tún máa bẹ́ lọ́n ọlọ́wọ́n bó ti làákà rẹ ọpọlọ rẹ ó sì gbogbo àwọn àdá wọn máa wá àmọ́ ẹ̀dá kún sí ọ gbọ́dọ̀ já bí ti wùlé ó kéré mọ́ ọ gbọ́dọ̀ já ọlọ́nkọ́ ló ní kó o ṣe ìdánwò kojú yọ ìdánwò kan retí wa nù sàárè ara tí ó jẹ́ apáàtì rẹ ní Ramadan àmọ́ ìdánwò tá a pálí lásán ni àyèmáyé yẹn ti gba pálí tí wọ́n ṣẹ́ tí ò rí sọ tí etí etí retí wa nù sàárè wàláhì kò sí bẹ́ẹ̀ ṣe lè jàjàbọ́ lọ́wọ́ lọ Ramadan. bákan náà ẹjọ́ àkè sára o tí ẹnìkan bá wá jẹ́ pé kọ́lọ̀ ń sànù wa ọjà tí kòtò ọjà tí kàga kàga tó wá já sí yìí báyìí ẹni tó wá lò wọn lọ́ọ́ bá wa yọ kàga yìí bí ká pé iye kòkò tí ń bẹ́ẹ̀ ọjọ́ ọgbọ̀n ó jìnnà bàjẹ́ ó tó ọgbọ̀n wọn ò sí i. ẹnìkan á lóun ó kó bí wọn bá a mú wa àmọ́ òun gan alára bá dáwọ́ bẹ̀ òun lè dáwọ́ bẹ̀ òun lè má lè dá jáde ní rọrùn báwo wá ni wọ́n wọ̀ bẹ̀ òun sì lọ gbẹ̀yàn so ara ló sì mókun dáadáa yìí tó ń lè jẹun kó wọn tó kó bẹ̀ kó bẹ̀ kó jẹun kó tó kó bẹ̀ nítorí pé ọfẹ́ lọ gbẹ̀mí lẹ̀ ni eléyìí ò burú lábẹ́ òfin ọlọ́run wàá máa san ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan ilé ìjẹ́bù ti jẹ́ wáyé o ọ̀dọ́wọ́ wa ẹ jẹ́ ká máa kópa nínú àwọn asẹ́ ilé tí ó jẹ́ kí ládàá wa kọ́pọ̀ dáadáa àwọn sọ̀lá wa ti wa ẹ má jẹ́ ká jẹ́ kọ́ tẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ kò fẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin rọmọdán wọn àtìgbà tí ò sí rọmọdán wọn ìwà mọ́sálásí ó sì lóun tẹ̀sùn yá mọ̀ rọmọdán irú ìsìláàmù wò ni ìyẹn fi àjẹra rẹ̀ lásán yìí tọ́rọ́ náà ò bùkátà gbogbo ìjọsìn tí máa ń tọwọ́ kèfèrí wá mùsùlùmí wọn ní kó soso yàn àbúrọ̀mọ́ fẹ́ bí para rẹ̀ wọ́n ń ti hayya ala ọ̀ yọjú tó sì dáa bẹ́ẹ̀ kọ̀mọ̀ dáa bẹ́ẹ̀ bí ìgbà téèyàn fẹ́ wà lùjánà ni ó yẹ kí àwọn mùsùlùmí kọjá yìí pé wọ́n pọ̀ nídìí ìsẹ̀sìn fọlọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwùjọ bẹ́ẹ̀ ni gbogbo àwùjọ rí kọ́lọ̀mbà tún àwùjọ yorùbá wa náà ti tẹ́ rí gbogbo ilé ayé mọ́sálásí èèyàn máa ń dá mọ́ ìyàtọ̀ nínú Ramadan kìfìkìfì ẹ pé mo làwọn èèyàn ti yáde nítorí pé kò sẹ́ni tó fẹ́ sàṣe má jẹ má mu má sùn tó ẹrù rọrùn kọ́ rọrùn fọ́pọ̀lọpọ̀ torí pé yìí tí sí ẹlòmíì ti jẹun tó ẹ̀mẹ́rin lójúmọ́ yìí tí ó wọ́n á ní Ramadan dé pa gbogbo ẹ̀ ta ló wá fẹ́ ṣe gbogbo ẹ̀ láti dà kò sí kí ló dé táwa ń fẹ́ sìn ṣeré àní wá sí lọ àwọn mọ́tíláṣí apá wọn láàyùn kalẹ̀ àdààmú ayé rọ yìí ayé rọ yìí ayé èké yìí ń tàn ẹ̀jẹ̀ púpọ̀ àmọ́ pé la wá ẹnusẹ́ la wá àǹtí lè síwọ́ tọ́ ọba kú máa gbé tẹ̀ lọ gbé lọ sínú sàárì rẹ̀ so that ẹni ẹlẹ́ni òfin nígbà tí rẹ̀ sí ẹ ti wà kìyàmù iṣẹ́ àdánù iṣẹ́ òfò iṣẹ́ sọ pé wọ́n ti ń sekún tó bí bàbá tiẹ̀ tí wọn náà bá kú tó sí ma àwọn ẹni tí wọ́n máa ṣe wọ́n ṣe lọ ni èyí tí wọ́n bá ṣe láyé tó o ṣe láti sin lọ ẹ̀sìn ló kù tí ó ṣe ọ́ láǹfààní nígbà tó bá kó omi tá a wà yìí àwa máa rọ́ àmọ́ tanra wa dànù ilé ayé ilé ayé tá a láǹlé alé títí náà àbá torí òní ní ju ńtọ́lọ̀ nǹkan pọ̀ ní lọ má tanra ẹ̀ dànù. àwa máa fẹ̀sìn ṣeré àní gbárùkù tẹ̀sìn wa àti lọ́nà míì tá a lè ti là ju ká tẹ̀sìn yìí lọ ẹ sì ń rí bí bàbá ti ọ̀bá ti kù ó dájú pé ìyá rẹ̀ lè ti kú bí bàbá àti ìyá rẹ̀ ọ̀bá ti kù ó dájú pé ẹnìkan ti kú nílé yín tẹ́nìkan ọba kúrí lé yín wọ́n ti kúrí ládùúgbò yín ẹni ẹnìkan ò ti kú lé wọn rí tí wọn ò kú ládùúgbò wọn rí ẹnìkan ti kú lù wọn rí ẹni tó kù ń bo wọn lọ náà rí tẹ́ẹ̀rù kó ń lọ jẹ gbèsè òun lọ dáràn ló fi kú ẹ̀ mọ̀ fáwọn náà lọ́ọ́ bá tiwa ni lónìí asúnmọ́kú àná lọ oníkálukú wa asúnmọ́kú lónìí jù àná lọ torí pé wọ́n ti yọ àná kú ònú ńtọ́lọ̀ ńkọ́ pa á lò tóní náà bá tún ti lọ atúntúnmá kú ju bá tún ti wà lọ lónìí pé àwa náà láàmú atanra wa dànù owó òfò kí là ń wa tí ọ wàá mú mi má sí lọ nǹkan lé ayé òfò kí ni mò ń wá tẹ́kẹ̀ ní mú lọ bí kankan tí wọ́n bá gbìyànjú láti di ọwọ́ rẹ̀ ń kú kú bá tó bá kú ọwọ́ tún túra rẹ̀ ni pé orí yín dàrú ni bókù ṣe jáde ni torí pé kọ̀sáyè mà kò sí tó fẹ́ fi ṣe má ó ti fi pàǹtí lẹ̀ fáwọn ẹni tó tún fẹ́ dùn ṣé nǹkan tó yẹ ká wo wọ́n máa nù ṣé nǹkan tó yẹ ká wo wọ́n máa nù ọmọ rẹ kú ìwọ sì ń bẹ láyé ọmọ rẹ kú ìwọ ń bẹ láyé ìwọ àtọkọ ọmọ ẹ wá ń jà sí ti ìyàwó tí tọ́mọ tiẹ̀ fi sílẹ̀ ìyàwó ọkọ ọmọ tiẹ̀ ẹ wá ń jà sí tí wọ́n ti ń fẹ́ kọ́mọ tiẹ̀ ó kú tẹ́lẹ̀ ni bàbá bàbá bàbá ń wọ̀ra wọ̀bí àwọn bílíkì ó lè ìwọ gbà pé pé wọn náà kù ni ókè bàbá gba gbogbo ẹ̀ náà bọ̀lẹ̀ ń kó lọ bàbá bọ̀lẹ̀ ń kó lọ na sùúrù sí ilé ayé yẹn bẹ́ẹ̀ ti ṣe rí ó mú àwọn èèyàn lómi kọjá sísọ wọn kà á kún kọjá bìjáfù mà kankan àwọn ẹni tó ayé gidi kí ni wọ́n mú lọ́njọ́ tán lọ bí ó ti lọ lọ náà lọ eléyìí túmọ̀ sí pé ẹ ẹ mẹ́sẹ̀jì káfẹ́sìn wa ráre nítorí nǹkan kí nǹkan tí ó tàn kọ́ má lọ gba tí ò ní tán lọ́wọ́ wa. wọ́n ṣe sọ̀látù tàràwíyì ní mọ́ṣáláṣí tí ṣé báwọn èèyàn ti ṣe bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ náà wọ́n tún wọ́n tún wà dìtì tí ń fà ẹ̀fìrà gbogbo ará àdúgbò ti dálẹ̀ báyìí wọ́n ní akàn fẹ́ wo bí ó ṣe rí náà ni ìjọ kìíní wọn fẹ́ wo bí ó ṣe rí àti wàá rí bí ó ṣe rí àwọn mọ̀lẹ́kà náà pa àwárí ti tó bá sẹ́ni tí ya bóyá na ti parí ní ìfọ̀nù gbèsè ayé tí ń fẹ́ sìn ṣeré tí fi ń ráre alukurani wa ń kọ́ sáǹkè sáǹkè alukurani wa báàbá kà á lóṣù rọmọdọ́n tí rọmọdọ́n náà bá lọ ńkọ́ ẹ̀rí pé bí náà láàmú abá ọba ni lọ́kàn jẹ́ o ẹ̀yin olówó wa tọ́lọ̀ ń fún lówó tí àsìkò àti yọ zakati yín tó bọ́ sínú rọmọdọ́n náà báyìí ẹ má jà fara tètè yọ. ẹ tètè yọ ẹ má jẹ́ òdìgbà tí Ramadan bá tán torí pé àwọn ẹrú Ọlọ́run kan wà tó pé gidigidi ni wọ́n fi ń ṣe yìí ọkàn jẹ́ pé sẹ́yìn mọ̀ pé kìí ṣe gbogbo èèyàn ní máa ń ké wàláhì àwọn ẹrú Ọlọ́run kan wà tó pé gbogbo ọ̀nà dí má wọn àti jẹ oúnjẹ sínú àti rí ni ó ó lè bá ń bí wọn ojú tẹ̀ ń tì mí ìṣesí ṣe pé ìṣiṣẹ́ gbogbo tí mo rí mú wálé kọ̀ọ̀kan kankan ìyàwó náà subhanallah ẹ mọ̀ pé irú nǹkan yẹn máa ń ti obìnrin lẹ́nu púpọ̀ ìyàwó náà ní kò ní kọ̀ láti béèrè nítorí pé à ń gbìyànjú àwa náà ń ṣiṣẹ́ ṣùgbọ́n ẹni tá wa ẹ tiẹ̀ wo ti Ramadan yẹ sànù wa torí rẹ̀ ẹ̀yin bàbá tí ó zakat tí zakat yẹn bọ́ Ramadan ẹ dákun ẹ tètè yọ ẹ má gbàgbé àwọn mọ̀lẹ́bí yín o àwọn àyíká yín àwọn àbáta yín àwọn ará yín ẹlòmíì ẹ fi kọ́bọ̀ bá tẹ̀lé títí rọmọdọ́nà fi dé báyìí ọdún kan gbáko ẹ fi kọ́bọ̀ bá tẹ̀lé ẹ má tún jẹ́ ọjẹ́ pé ẹ̀ fi kọ́bọ̀ bá tẹ̀lé nu rọmọdọ́nà o ẹ̀ kàn pera yín mọ̀lẹ́bí ni tẹ̀gbọ́ntàbúrò àánú mélòó ló ti fábùrò rẹ̀ àánú mélòó ló ti tẹ́gbọ́n rẹ̀ ìgbà tó lọ ní kí wò ó rí nǹkan jáde jùlọ Ramadan tó dé má gbàgbé rẹ̀ ẹ gbìyànjú láti fi nǹkan sọwọ́ sí bọ́dá mi mo ti fi zakat mi ránṣẹ́ sí yín àǹtí mi mo ti fi zakat mi ránṣẹ́ sí yín àbúrò mi zakat mi mo ti fi ránṣẹ́ sí ọgbà náà àkáǹtì rẹ̀ ẹ̀sùn wa sallam ó fi yé wa pé kẹ́ ẹ máa fúnrú àwọn àbáta yín yẹn ní zakati yín ó ní ládájú kẹ́ fáràn àta nítorí pé gbà ládá méjì ládá ọyọ zaka ládá oṣù kan ẹbí pọ̀ ẹ wá wo bí wọ́n bá ṣe kó dùnú wọnú ìgbésí ayé wọn ẹ wo bí wọ́n ṣe dùn tó. torí ẹ ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ sàárà eléyìí tó jẹ́ kọ́fẹ́ ó gbòòrò ẹ jẹ́ máa ṣe fáwọn ọmọ ìyá wa mùsùlùmí nítorí pé ń bẹ́nu àwọn èèyàn tó yẹ pé yóò kunu ilé bí òfin máa pa ó ti gbọ́ pé wọ́n ní ká má ṣe bára tá yóò máa fọ̀rọ̀ rẹ̀ mọ́ lọ́n ní ti ń gbìyànjú gbogbo ọ̀kára wọn. so ẹ jẹ́ ká ṣàánú

ọlọ́run ọba foríjìn wa foríjìn gbogbo àwọn òkú mùsùlùmí àwọn tó yẹ pé wọ́n gbà pé wọn nìkan la gbọ́dọ̀ sìn lódodo lójú ayé wọn wọ́n sì tún gbà pé anabi Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ ìwọ ọlọ́run ọba ni ọlọ́run bá wa foríjìn wọn bá wa kẹ́ wọn ọlọ́run bá wa síjú àánú rẹ̀ wò wọn eléyìí tó bá wà nínú kẹ́ nínú wọn bá wa sàlékùn kẹfùn èyí tó wà nínú dààmú ìpọ́njú àbí wàhálà ọlọ́run dákun bá wa mú kó fún wa bá wa mú kó pátápátá tọ́wọ́ bá sì ní mú kó pátápátá bá wa dínkù débi ipá fẹ́ pé kọ̀fẹ́ sí ń bẹ̀ mà àwọn ta sẹ́kù ọlọ́nkọ́sẹ́ wa kù lórí Islam gbogbo gbàtàbà ní tímá ọlọ́nkọ́ pa wa lórí al-iman ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa kó foríjìn wa ká tó kú kó foríjìn wa nínú sáré wa kó wa jọ kìyàmà rántí pé nínú nǹkan tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tọ́fẹ́ ká máa ṣe títí di oṣù Ramadan ọ̀nà ní ká pọ̀ ní mímọ́ فوقاتوا النبي توا محمد صلى الله عليه وآله وسلم ربي الله عليه دعوة تعالى ملايكة على قمالي أنا أنت الصلاة فوقاتوا النبي ومحمد صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم يا الله كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم